ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ kóòtù òjire àárọ̀ lẹ́yìn ń gbọ́ mi ní ọ̀sán àbí ìyálẹ̀ta ó sì lè jẹ́ ọ̀gànjọ́ òru tẹ́ láǹfààní láti wà lórílẹ̀‐èdè tí èmi wà yìí ọmọ yorùbá ẹ ronú o ẹ ti ẹ̀já ti bí pẹlẹbẹ mọ́ lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ náà là á ti mú un ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ lórí wọ̀npẹ́ àti láwí tí ìrìn ẹsẹ̀ rẹ̀ ò dángájá bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ ò já eléyìí tó lóun náà ń fẹ́ jáde fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí hmm, bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀jẹ̀ ràn yín létí obìnrin kan tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá jáde fún ipò kan nílé ìgbìmọ̀ asòfin kékeré tó sì ní òun yóò ta kàngbọ̀n láti jẹ́ adarí wọn Àtìláwí ṣe àtakò fún arábìnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì takò wípé kò ní dé ipò yìí ó ṣe àtìlẹ́yìn fún wọn lókè ọya ó gba ọmọ Yorùbá àtàtà tì pátápátá èyí jẹ́ ìkíní ẹlẹ́ẹ̀kejì ní ìgbà tí iná jó àwọn ọjà kan nílùú ìbàdàn àti ní ìpínlẹ̀ ọ̀ṣun kí ni àtìláàwí sọ sí i àtìláàwí ò rí nǹkan kan ṣe sí i ó gbàgbé àwọn ènìyàn rẹ̀ pátápátá ó gbé owó lọ fún wọn ní ìlú òkè ọya ní ìlú kánò ní ìgbà tí iná ṣẹlẹ̀ ńbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yorùbá nation àwọn ọmọ yorùbá mo parapọ̀ wípé ilẹ̀ yorùbá gbọ́dọ̀ gba òmìnira ká kúrò ní oko amúnisìn àti láàwí ò mà rí nǹkan kan kò fi èsì sí títí dàsìkò tí mò ń sọ̀rọ̀ yìí ah! ó ní kí wọ́n lọ pa wọ́n dànù ó sì ní ẹni tó jẹ́ adarí wọn wọ́n gbọ́dọ̀ gbé e kí wọ́n tì í mọ́lé eléyìí ló mú adarí àwọn tí ó ń léwájú Yorùbá nation tí ó fi wà ní ìlú àjèjì tí ń ṣe àtìpó ńbẹ tí ò tó ìlú bàbá rẹ̀ dé mọ́ àtìláwí ó ga o ẹlẹ́ẹ̀kẹrin lórí kí a fi òpin sí ìwà ìbàjẹ́ tí àwọn ọ̀dọ́ gùn lé ní lẹ́kí lọ́jọ́sí ẹ̀yin náà mọ bí ẹ̀mí ti ṣe ṣòfò ńbẹ̀ eléru sungi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n fẹ̀mí wọn ṣòfò títí dàsìkò yìí àti láàwí ò rí nǹkan kan sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi kan ò tẹnu rẹ̀ jáde àti láàwí sọ ara rẹ̀ di àkùkọ gàgàrà tí ò fẹ́ kékeré ó kọ ẹ̀ má wàá gbàgbé lórí àmọ̀tẹ́kùn gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ lọ́dọ̀ wa ni wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun àmọ́ ìpínlẹ̀ tí a ti la wí jẹ gàba lé lórí òun náà ló kọ̀ tó ní ikọ̀ àmọ̀tẹ́kùn ní fìdí múlẹ̀ arómisálẹ̀ gbẹlẹgbẹ ò ní àmọ̀tẹ́kùn títí dàsìkò tí mò ń sọ ẹ má gbàgbé o eléyìí tó jẹ́ ẹ̀karùn lórí gbígba owó ipá lọ́wọ́ àwọn ará ìlú ah! ó kọ̀ ń tiọ̀ ẹ jẹ́ kí n wá padà ká wá bi ara wa léèrè wípé bí Atiláàfin bá tiẹ̀ wá gbìyànjú láti dé ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí irú ìjọba wo ni ó ṣe ìjọba tí ó fi ààyè gba àwọn èèyàn láti máa gun tàbí gbé oògùn olóró eléyìí jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìjọba tí ó fẹ́ pé a tí ó máa pe p nítorí kò sí okun àti agbára pẹ̀lú làákàyè tó péye mọ́ fún wọn ni ẹlẹ́ẹ̀kẹta ìjọba tí ó fi àyè gba àwọn jàǹdùkú tí wọ́n máa dà yín láàmú tẹ ò ní ráàyè láti tún gbé orí lórí òṣùká ẹlẹ́ẹ̀kẹrin ìjọba tí ó ta àwọn ènìyàn rẹ̀ pátápátá sí oko ẹrú tí wọn ò sì ní bọ́ńbẹ̀ mọ́ pátápátá ọmọ yorùbá ẹ o ẹ wa padà wá ká wá bi ara wa wípé pẹ̀lú gbogbo ohun tí ó wà nílẹ̀ yìí ṣé ìjà yorùbá òun ni Àtìláàwí ń gbè ni àbí ìjà ara rẹ̀ ní gbè. Hmm. ó kọ̀ tí ọ ọmọ Yorùbá ẹ ronú o.